وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق أدوك فلون atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tó kọjá nípa tafsir suratul qiyama ọlọ́run ọba ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ látara ẹ̀kọ́ èyí tó kọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí pín lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn nǹkan kan tó bá ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bá ń bá ń tọ́ka ń tọ́yẹ kánábì ò ṣe fún ọlọ́wọ́n bá ń ṣe é bẹ́ẹ̀ ó sì jẹ́ kó wáyé bẹ́ẹ̀ kó bàa lè máa jẹ́kọ̀ọ́ fáwọn àlùmọ́ ni ẹ̀kọ́ tá a bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ ká máa farabalẹ̀ ká máa gba ọ̀rọ̀ mọ́ olùkọ́ lẹ́nu.

ọlọ́run ní rẹ̀ ànábì sallallahu alaihi wasallam la tuharrik bi lisanak má ṣe jẹ́ kí ahọ́n rẹ kó mú làbí láti lè jẹ́ pé wà nǹkan ju bìí pẹ̀lú pé kùránì ti ń sọ fún ọ ọ̀ àti tètè rí ha sórí. jibril ò tí ì pé tán lẹ́nu láhàn rẹ̀ ti fẹ́ gbà ó ti fẹ́ jama lẹ́nu wọ́n ní kánà rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ó jẹ́ nìkan tó ṣe pé yuharriku shafatayhi wa lisanahu bil qur'an àwọn rẹ̀ ó mọ̀ sí lébélébé àti ètè rẹ̀ nígbàtí ìdá ounzila alayhi ìgbà tán bá ń sọ kùránì kalẹ̀ fún tí Jibril bá mú wá anábì ó fẹ́ tètè máa kà náà qabla faragi Jibril min qira'ati síwájú kí Jibril lò tó ké tán min qira'ati al-wahyi hirsan ala an yahfadha sallallahu alayhi wa sallam ìtọ́jú anábì ó máa ṣe bẹ́ẹ̀ ni kóun lè rí ha kó má jẹ́ wípé nígbà tí Jibril bá sọ tán òun ó gbàgbé eléyìí nínú orí tọ́lọ̀ ń ṣe fún anabi sallallahu alaihi wasallam jibril sọ̀rọ̀ fún odidi bíi ọgbọ̀n ìṣẹ́jú ẹ̀ẹ̀kan náà ni ó sọ anabi ó sì kápára anabi ó sì máa kọ kò sì lè ka tí wọ́n kọ gbólóhùn anabi ò máa kọ kò máa kà ká tún gbólóhùn ṣe kò máa n tí wọ́n kọ kalẹ̀ kò mọ́ ká ànábì ò mọ́ kọ kò sì lè ka n tí wọ́n kọ kalẹ̀ ṣùgbọ́n ànábì ò mọ́ ká ṣe bó ń ké alukur'an látara àdé eléyìí ànábì ó wà máa tètè ké gbàá má Jibril lẹ́nu kó bá lè rí ha ọlọ́run ọba wa ní kó má ṣe bẹ́ẹ̀. لا تحرك به لسانك لتعجل به tọ́lọ́hún bá lè bá ànẹ́bì wí lérí ẹ̀ bó wá lẹni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ bólùkọ́ bá béèrè pa nǹkan pé bó ah, ní ṣe kákọ̀ gangan bẹ́ẹ̀ àá àti fọ́ owó ní dànù àá nídìí bólùkọ́ bá sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ni mo fẹ́ sọ̀rọ̀ kò ní jólùkó sọ̀rọ̀ jálẹ̀ yóò ti já máa lẹ́nu ìwà yẹn nínú ìwà ni ọlọ́run wa lẹ́kọ̀ọ́ látara anabiwa sallallahu alayhi wa sallam torí pé n ti ń pa anabi láyà ó náà ní wípé kó má wàá di pé òun ò ní lè rí gẹ́gẹ́ bí jìbìrì lè ṣe ọlọ́run wa علينا جمعه وقرآنه نعم وإذا قرأناه السلام عليكم قرآنه ثم إن علينا بيانه إن علينا جمعه وقرآنه kíkó kùránì jọ kí gbogbo ẹ̀ ó sarajọ sínú gbáàyà rẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam jámọ́ àhú ìwúdọ̀bù kó o rí ha bí wọ́n ṣe ń ké fún ọ kó o sì máa rí ha bẹ́ẹ̀ nna àlẹ́ iná iṣẹ́ ìtawọ́ ọlọ́run ọba ni kì í ṣiṣẹ́ tiẹ̀ ìwọ sáà gbọ́ ó rí ha tí kì í ṣe pé àìsàn lọ ń sápamọ́ síbi kan tí kì í ṣe pé àìsàn kọ́ọ̀là kọ́ọ̀là Allah Allah inna Allah inna Allah là ìwọ sáàjì Jibril ló kà tó bá ti lè kà á tán fúnra ànábì ìwọ kan máa gbọ́ inna alayna jam'ahu wa qur'an iṣẹ́ tàwọn ọlọ́run ọba ní bí rẹ̀ ànábì ó ṣe rí ha iṣẹ́ tọ́lọ́run ọba ní wa qur'an bó ṣe máa rí kà gẹ́gẹ́ bí Jibril ṣe ké fún ọ gẹ́lẹ́ tí ò ní sépa síra wọn àwọn ọlọ́run ọba ti parí ẹ̀. nígbà tá a bá wá ń ké kùránì fúnra ànábì látòrí ahọ́n Jibril fatẹ́bẹ̀ kọ̀rọ̀ ha máa tẹ̀lé bí ṣe ń kéun bí Jibril bá ṣe kéun náà ni kí wọn náà ṣe máa ké iná àlàyé náà báyà àlàyé tọrọ mọ́ àyà kọ̀ọ̀kan àlàyé tọrọ mọ́ àwọn nǹkan tó bá jẹ́ halal àwọn nǹkan tó jẹ́ haram àwọn òfin bayana tafsiru alquran àwọn ọlọ́run ojúṣe tiwa ni ká fi mọ ìrẹ́ ànábì ọlọ́run jibril kọ́ ànábì ní quran ṣùgbọ́n tafsiru quran ọlọ́run ló kọ́ èèyàn lè láàfà tó hàfáwọ̀ èèyàn ní Qur'an tó kọ́ èèyàn bá ṣe ha Qur'an èèyàn tún lè láàfà mi tí ó kọ́ èèyàn ní tafsirul Qur'an méjèèjì lànàbí Muhammad sallallahu alayhi wa sallam ló ń bẹ fún Jibril ó hàfáwọ̀ ànábì ní Qur'an ṣùgbọ́n tafsirul Qur'an ọlọ́run ọba ló kọ́ thumma inna alayna bayana bó ṣe mọ gbogbo àlàyé àyà kọ̀ọ̀kan súra kọ̀ọ̀kan ma fil qur'an min alhalal wal haram àwọn àlàyé tọrọ ma ń tọ́lọ̀ ń ṣe léwọ̀ tọrọ ma ń tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ gbogbo ẹ̀ pátá àwọn ọlọ́run ọba lákọrẹ ànábì sallallahu alayhi wa sallam ìdí nìyí tó fi jẹ́ wípé bayana ay tafsiru ma fi min alhalal wal haram àlàyé ntọ́jẹ́ halal tó ń bẹnu Qur'an àlàyé rẹ̀ ọlọ́run ti kọ́ ànábì àlàyé àwọn nǹkan tó jẹ́ haram ọlọ́run ti kọ́ wa bayan ma ashkala minhu gbogbo àwọn nǹkan tó fẹ́ dàbí ìwújú nínú Qur'an ọlọ́run ọba ti sọ gbogbo ẹ̀ fanabi wa Muhammad ìdí ni tó fi jẹ́ pé fakan rasulillah sallallahu alayhi wa sallam ba'da dhalika idha kana Jibril idha ata'u Jibril ansat láti gbà náà tí jùlọ bá ti wá dé tí bá ti ń kéwù lọ ànábi ó dákẹ́ fàyídà dáàbá ànìwó tí jùlọ bá lọ tán kọ̀rọ̀ àwò kàmá wà ádàbò lọ ànábi bẹ̀rẹ̀ sí ni máa kà láì ní pé méjì ọlọ́run ọba fi jẹ́ kó yẹ wa pé nàálẹ́ náà jàmọ́ àwọn ọkùnrin àná. nàálẹ́ náà jàmọ́ àwọn ọkùnrin àná. فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا ẹ̀kọ́ nìyẹn fún gbogbo ẹni tó bá ń kẹ́kọ̀ọ́ má jà mọ́ lẹ́nu farabalẹ̀ téèyàn bá gbọ́ àlàyé dáadáa lẹ́nu olùkọ a máa jẹ́ kéèyàn ó tún mọ ohun tí wọn ò yàn àlàyé nígbà tó olùkọ́ bá ń ṣe àlà títẹ́tí nígbà tó olùkọ́ bá ń ṣàlàyé a máa jẹ́ kẹ́kọ̀ọ́ yéèyàn làwọn afáà fi sọ wípé awwalu marhala àkọ́kọ́ ìgbésẹ̀ téèyàn bá fẹ́ nímọ̀ àkọ́kọ́ ni al-insat èyàn ó dákẹ́ thumma al-istima' ọ̀dẹ̀tì èyàn lè dákẹ́ kọ́ mọ̀ fún etí sí i dán kà fún yàn ṣùgbọ́n méjèèjì lọ́wọ́n bá fi sọ ní kùrán pé wáyé dáa kúrò alukur'an fastemi ulahu wa ansitu alistimawu wal insult kéèyàn ó dáa lé kó sì tún tẹ́tí sí i tí wọ́n ń kọ́ yẹn a máa jẹ́ kí mà kó rí dúró sí yẹn lára a máa jẹ́ kí mà kó rí fi ìdílé lára yẹn a sì máa jẹ́ kí mà kó tọjọ́ lára ẹni kàlá bal tuhibbuna al-ajila. وتدعون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة naam salaam aleykum. naam wọ́n ti kúrò nílé wọ́n ti kúrò nílé wọ́n ti súnmọ́ dọ̀. وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساء كلا بل تحبون العاجلة ọlọ́run bá ń padà sọ́rọ̀ àwọn kèfèrí ẹ̀rí pípa tọ́lọ́run bá ń bọ̀rọ̀ ọbọ̀ tọ́lọ́run bá bá débi yakuli sanu yawma idin na ilẹ̀ ìmọ̀fárú kálá alẹ́ àwázàr ilẹ̀ arọ́bì ka yawma idin ní mustakor iná bá wọlé ìsánu yawma idin bí ma kọ́ dọ́mọ̀ wà á kárì. بل الإنسان على نفسه بصيرا ولو ألقى عظيم. ọlọ́run bọ́rọ̀ àwọn kèfèrí débẹ̀ yẹn ọlọ́run tó wá sẹ́rí padà síbi kákọ́ ànábì lẹ́kọ̀ọ́ gbàtọ́lọ́run bá ṣàlàyé ẹ̀kọ́ yẹn tán fáànẹ́bì ọlọ́run tó wá padà síbi ọ̀rọ̀ àwọn kèfèrí ọlọ́run ní kàlá bẹ́ẹ̀tù ìbú náà láàájìlá kàlá bẹ́ẹ̀tù ìbú náà láàájìlá ọlọ́run ọba ní kàlá kò sàìdé kò lè mọ́ rí bẹ́ẹ̀ kàlá ọ̀rọ̀ kẹfìrí ò lè mọ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀tù ìbú náà láàájìlá nítorí pé wọ́n fẹ́ràn ayé púpọ̀ àlàájìlá àdúníyá ẹni tí ń kánjú tí ò ní pẹ́ tán ajala ó kánjú alájálátù ìkánjú alájílà alfáàílà nǹkan tí ma ń kánjú ò ní àìtò ìbúnà dúníyà wọ́n fẹ́ràn ilé ayé alájílà alájílà bí ìgbà tí a pa mọ̀ọ́súfù rẹ̀ tá mú sífà lóbi jẹ́ pé nínú náàwù ìgbà mi ń bẹ alẹ́pàmọ̀ òṣùfù rẹ kámúsífà wá àpèjúwe rẹ̀ lélẹ́yìí kálábàlítò ibú náà àdúnyá àlàájìlá àwọn ọ̀rọ̀ yìí ò lè mọ́ rí bẹ́ẹ̀ torí pé àwọn kèfèrí tó ibú náà làájìlá wọ́n fẹ́ràn ayé púpọ̀ ayé èyí tí ń kánjú gbogbo nǹkan tá a ní láyé ó ń emi nwa wa ń kánjú owó tá a ní taa. kó tètè tán gbogbo ẹ náà ló nkanju tori torí pé gbogbo ohun tó bá ti lásìkò yóò máa kanju lọ síbi kó tètè lọ forí sọ àsìkò dáadáa fún ẹni tí o bá ti lásìkò o náà ní ìtàn Ọjọ nìkan lówó ẹ dákun dé wò lẹ́sàn-án wọ̀ ọ̀hún ọlọ́run fi wo ni. ẹ sá sọjọ́ kan ah, ah, ọ̀dà lẹ́yìn ọdún mẹ́jọ eh, kò sí problem níjọ́ tó ti sọ náà ní ti ń dé ká tó dìjó ká tó yà ọdún mẹ́jọ ó pè ní ìsìn lóbi jẹ́ gbogbo nǹkan tó bá ti lásìkò náà ní kánjú yóò máa kánjú kó tètè dé ṣùgbọ́n tí ò bá lásìkò kò lè jẹ́ ájílà ilé ayé àsìkò tí ó tán gan ó ti lásìkò ẹ̀mí kó wá gan náà àgòjì ọ̀tàn ti lásìkò kálá bal tuhibbuna al-ajila wa tadharuna al-akhira. ṣùgbọ́n wa tadharuna al-akhira wọ́n pa al-qiyamati. wa náà ay wa tatrukuna al-akhira. al-qiyama wọn ntí wọn ó ṣe. tálkìyàmọ wọn ò fi da wàtàtàrú nàlẹ á ìtumọ̀ rẹ̀ ń bẹ̀rẹ̀ ni wípé nínú balaga majasu bẹ̀rẹ̀ gbé màmá rẹ̀ mi gbé màmá kọ̀ majasu torí pé àlàáfíà àwọn tí ó ṣẹlẹ̀ níjọ́ náà àwọn iṣẹ́ tẹ̀yìn ó ṣe tí àlàáfíà ó fi da gangan ni wọ́n pàtì. tadharuna a'malal akhirah wa tadharuna al akhirah gbogbo ń tán máa sọ pé tó o bá ṣe báyìí èyí ó gbà ládàá pé àjọkọ̀ jalè kìyàmà bó o bá ṣe báyìí ọlọ́run ó kádàrà kó jọ máa àlùjánnà bó o bá jìnnà sí nǹkan báyìí ẹ̀san báyìí ọlọ́run ó bó fún ọ gbogbo nǹkan yẹn àwọn pátì ọlọ́nù ṣẹṣẹ tí wọ́n nìyẹn wà tàdàrò nàlẹ́ náà. ọlọ́run nítorí pé tó bá dijọ́ náà ìyẹn ẹjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ojú ohun àwọn ojú kan ń bẹ yawma idhin nadhira àwọn ojú tí ó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama kí nìdí tọ́lọ́wọ́n bá fi sọ ojú níbẹ̀ yẹn téèyàn bá ń gbádùn ojúlẹ̀ ti mọ̀ àìnáàní anamu minsa iril jasad minsa ir àbọ̀ ìljísmi ojú ó ṣòfófó ju gbogbo oríkèríkè ara lọ kẹ́nìkan dé nísìnyí gbàtọ́ bẹ́ẹ̀ máa bọ̀ ẹnìkan bá pàdé ẹ̀ lọ́nà lọ mo lọ lé kí ṣé tọ́lùbùl ilmi ni bẹ́ẹ̀ nílé kí ó ní mọ́ lọ ọmọ lóbo ní ọmọ lóbo ní kílẹ̀ wá sí ilẹ̀ ilé kí ó náà làwọn wà ẹgbẹ̀ wá mílíọ̀n bóyá nìyẹn ti ní lánìyàn pé tó ń bá ti lè yí ti contract kan contract yẹn lọ bí two hundred million one million ẹni tó bá sì jọmọ ilé kí òun ó fún un ìwọ wá ń bọ̀ ọba pàdé ẹ̀ sóòsì lè wá tẹ̀ sí òrìmọ̀ báyìí. naa, egbe ejo to ba wa wa dem sir oju re lati mo pe o ti rowo gba ko da ko ma soro yo sa mo re ni were aro ni bale e jo ma re ni be si ni eni ti ba sele si to ba ti joko so si nkan ara ko si ko si nkan oju yi nǹkan wà ọlọ́run bá wá lo ojú yẹn láti lè fi júwe ìgbádùn tí ó máa bẹ fáwọn ọmọ àlìjánná ìgbà ojú yẹn ojú oya ọmọ èdè nàbírọ àwọn ojú kan níjọ́ta wí yóò tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ látara erípa ìgbádùn tí wọ́n ti rí. lọ́dọ̀ ọlọ́run ọba wọn pẹ̀lú pé wọ́n ti dọ́mọ àlìjẹ́nà ẹnu pọ́ gbọ́ pé ọmọ àlìjẹ́nà ni ọ ọgbà àwé rẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún ó sì ti máa wà nínú ìdẹ̀ra ojú ó ti máa yàtọ̀ ó rí ń bẹ bá lóúnjẹ ibi ìpáyàn ṣùgbọ́n tó bá lóúnjẹ àwọn ibi kan bẹ lè jẹlé ojú ń yá àwọn ojú kan bẹ yóò tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ ilà ọ̀gbìn ha náà nítorí pé àwọn ojú yẹn níjọ́ náà nínú àlìjánnà ilà ọ̀gbìn ha náà ń fi rán wọn mọ wo ọlọ́run ọba wọn báyìí ìyẹn ni dẹ̀líl tí àwa alùsùnà wàlìjàmá ta dúó lé lórí wípé gbogbo mòmìnì pátá tó bá ti wọ àlìjánnà àárọ̀ ọlọ́run kama jaa fi sahih gẹ́gẹ́ bó ṣe wà nù hadith èyí tó lálàáfíà ipe anna salihin yanzuruna rabbahum yawm al-qiyamah kama yanzuruna al-qamara laylatal badri gbogbo àwọn tó bá jẹ́ ní eré tó bá wà lùjọ́ náà wọ́n máa rí ọlọ́run ọba wọn bí ìgbà bá a ṣe máa ń rí òṣùpá ọjọ́ kẹrìnlá tó sòfà bá dégbá ẹ mọ̀ tó máa ká ló sòfà dégbá tí gbogbo ẹ yọ táwọn ẹ rí i pé kò sẹ́ni tí ò ní rí bí gbogbo àwọn ọmọ mi ni ó ṣe rí nìyẹn lọ́ndà tẹ̀síríwù tẹ̀síríwù yẹn ṣé tẹ̀síríwù àsọ̀ríhù ni àwọn tẹ̀síríwù tẹ̀mùfíìlì. nàám torí wípé àwọn èèyàn míì sì gbọ́yé pé a máa rí ọlọ́run ọba gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí òṣùpọ̀ ọjọ́ kẹrìnlá sọ́lọ́run ó rí bí òṣùpọ̀ ọjọ́ kẹrìnlá ni là kìí ṣe tẹ̀síbíhù súrọ̀ fàǹtùn tẹ̀síbíhù ń bẹ̀ yẹn tẹ̀síbíhù hálù ni awì haia ìṣesí yẹn gẹ́gẹ́ bó sùpọ̀ ọjọ́ kẹrìnlá téèyàn bá wò téèyàn ní ẹ̀sẹ̀ máa sojú kó tó rí bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rẹ lọ ṣákìlù wo náà wàá mú wá wallahu alam kàmá yẹlé kò bìjà lálẹ́ bóyá ọlọ́run ó ṣe rẹ súrọ̀ kàmá yẹlé kò bìjà lálẹ́ ṣùgbọ́n pé ẹ rí gẹ́gẹ́ bí òṣùpọ̀ ọjọ́ kẹrìnlá ìyẹn túmọ̀ sí pé bí òṣùpọ̀ ọjọ́ kẹrìnlá ohun bí ó ṣe làdò tí ó sọ pé kò sójú tí ò ní rí tí ó clear bẹ́ẹ̀ náà ní rírí ọlọ́run fún gbogbo ẹ̀ tó bá wà lẹ́tẹ̀ náà bí ó ṣe clear nìyẹn kì í ṣe pọ́lọ̀ gangan ó rí bí òṣùpá ọjọ́ kẹrìnlá tó ti yé ojú ogun yàwó mẹ́lẹ́dẹ́ náà dẹ́rọ. ya rabbi anadira gbogbo ojú ọ̀hún anábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì nígbà tó bá àlìjẹ́nà tó bá wọ àlìjẹ́nà tán kọ́lọ̀ kó ṣe ọlọ́mọ àlìjẹ́nà ọlọ́wọ́ tún wàá máa béèrè kí lẹ fẹ́ kí n tún ṣe fún yín ọmọ àlìjẹ́nà máa sọ pé kí la tún fẹ́ béèrè mọ́ ó sàdéhùn ó ti má déhùn rẹ ṣe olófẹ́ wà àlìjẹ́nà òfẹ́ wà àlìjẹ́nà láwọn ọmọge ẹlẹ́yinjú ẹgbẹ́ àti bá wọn oní akérèmọdò àti rí gbogbo ẹ̀ oní ilé wa bí ó ṣe rí bí ó ṣe rí gbogbo ẹ̀ láti rí ọlọ́wọ́ kò kú kankan mọ́ ọlọ́wọ́ ni ó tún kù kí ni nǹkan tó tún kù òun náà ni wípé ẹ rí ọlọ́wọ́ ọba tẹ́ ń sin ayé anábìnrin kò sí tí ó dùn mọ́ máa lìjẹ́ náà nu tó kó rí ọlọ́wọ́ ọba rẹ̀ jọ náà ọlọ́wọ́ bá mi sọ pé lílẹ̀ dínà ahsanu alhusna wa ziyada gbogbo ẹnikẹ́ni tó bá ṣe dáadáa alhusna alìjẹ́ náà ó máa jẹ́ tiwọn o wá ziyada kí tún ní àlékún òun náà ní ru'yatu rabbihim ọlọ́run má yọ èmi àti ẹlẹ́njọ́ náà ẹni tí ò jẹ́ nǹkan kan gan láyé ó rí i pé ọ̀sàfẹ́ kó o rí abẹ́ẹ̀kọ́ mo rí báyìí mo fojú ara mi rí báyìí ṣé nínú tẹlifíṣàn irọ́ o tẹlifíṣàn kọ́ o mo rí báyìí ẹ̀dá ẹgbẹ́ rẹ nìyẹn tó nípò kódà tó fi mọ ṣèpá ìgbà míì ẹ̀ máa sọ pé ṣé wọ́n ti rí lágbájá rí ẹlẹ́wọ̀n so o ti Dangote rí mo máa rí inú pépà jòkó àwa yìí àwa ti rí rí àbáyà fọ́tò ẹ̀rẹ́ lómi tó lówó kan bá wà wà nìkan ẹ̀rẹ́ tó sàn ìdíkẹ́ rárá ṣé ìyẹn túmọ̀ sí wọ́n fún ọ lówó ni àbí yóò wá gbé sínú ẹ lómi nǹkan àbáyà fọ́tò yóò ní káwọn photographer kan kọ́ ti òun kan kọ́ ti Abíọ́lá kan wá gbé sínú ilé rẹ̀ tẹ́ bá ti wá dùn ní àwọn kan ah ìyẹn ńlá lẹ́ni yóò ọba Abíọ́lá yà fọ́tò ṣùgbọ́n tó bá mọ nǹkan wò dáadáa pé irọ́ lélẹ́yìí wọ́n kàn fi ọmọ nìyàn máa ń ṣe fáàrí inú èèyàn máa ń dùn kódà kọ́ mọ̀ fún ọ lówó mo rí báyìí kódà èmi àti ẹjọ jẹun àjọ jókòó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí mo rí àwa ń bèrè ta ṣe Rabbul khalaik alkhalik ọba tó dá gbogbo ẹ̀dá pátápátá èèyàn wàá rí ọlọ́run ọba níjọ náà gbé báyẹn ìdẹ̀ra tó ga jùlọ ni ó ju gbogbo ìdẹ̀ra ó tún ju àlìjẹ́nà lọ oore tó bá ní oore wo ló tún ju àlìjẹ́nà lọ tó bá ń ṣe kúísì tó bá ìdí oore kan tún bẹ tí ó tún dùn mọ́ ma àlìjẹ́nà nú tún ju àlìjẹ́nà lọ náà òun náà ló yẹ tó rọ pé mọ́nájọ alùsùnà wàlìjàmá ló fẹsẹ̀ eléyìí rinlẹ̀ ṣùgbọ́n àwọn fẹ́rọ̀kù míì àwọn ní àlè rọ́lọ́wọ́ wọ́n torí pọ́lọ́ wọn bá ní láàtú dúrí kùhùlù àbìsọ́rú wàhúwá yóò dúrí kùhùlù àbìsọ́rọ̀ ojú kankan ò lè rí ọlọ́run òun ní rí gbogbo ojú àwọn afọ́hàlù súnà ní òun láyé nìyẹn ṣùgbọ́n ní àlìjẹ́ náà ọmọ àlìjẹ́ náà ó sì kí o ní ọ̀rọ̀ ọlọ́run. àwọn ojú kan sì ń bẹ tí wọ́n kú rẹ̀ tẹ̀ tábà lójú kú rẹ tẹ òun náà ní ojú tábà ti wojú ẹlòmíì bá tí ẹ mọ ẹni tó yí táwọn sọ́jà tó bọ́ sọ́wọ́ sọ́jà tí wọ́n wá nà á gbà tí wọ́n wá nà tán wọ́n wá ní kọ́ lọ́mọ fi ọwọ́ bu yẹ̀pẹ̀ sínú drum tí ó fi kún tó ti wá ń bu yẹ̀pẹ̀ tó ti dààmú téèyàn wá kọjá téèyàn wá ń kì ẹpẹlẹ o ojú ní kẹ́ kọ́kọ́ wò ojú yóò ti kú rẹ̀ yóò ti rúkú tọ́ ṣẹ̀kọ́ àwọn èèyàn míì bẹ́ẹ̀ téèyàn lè bá lagídí o ti pé kò lálà ńlá gidi kankan níta ní o ṣe ògùdọ̀ má ṣe ó sì nira sí ni so tejid wajahu kàlíhàn ó rí ojú rẹ̀ tó kú rẹ̀ tẹ̀ ó rí àmì ìdààmú lójú ẹ̀ ẹlòmíì tó bá ti rí pé ah ẹni ti dààmú bí ẹni tó mẹ́ sọnù. So, ọlọ́run kò sọ wa ń bẹ̀ bóò ní sẹ́ ti rí àti rí àti rí ó ti lójú yóò ti dààmú ọlọ́run ọba ni níbi tó jó àwọn ènìyàn kan ó ti tutù níjọba ilẹ̀ alkiyama bẹ́ẹ̀ sì tún ni àwọn kan tún ń bẹ òjò ohun ìyá òmà èdè ojú àwọn èèyàn kan níjọ́ta wí bá a sí rọ ojú wọn ó kú rẹ̀tẹ̀ ìdààmú bá wọn ẹ̀ sì máa rí kódà kó sàwọn náà lówó jù láyé kó sàwọn náà nípò jù láyé kó sàwọn ni wọ́n láṣẹ jù láyé ojú wọn ó kú rẹtẹ̀ níjọ́ náà fún ìdààmú àti ìfòòró. tàdúnnù tàdúnnù ń bẹ rẹ̀ sí dọ́nù tàdúnnù ẹ̀ tàtàhákọ́kù yóò mọ̀ mọ̀ dájú ayú fún alábi afáàkìrọ pé a wọ́n ti hàn lè mà ayú fún alábi afáàkìrọ òkùnkà àgbákò fáàkìrọ àdáhíyàtù alàzímà àdánwò tó tóbi èèmà tọ́bà ni yọ hàn lè mà torí pé fáàkìrọ nínú èdè lárúbáwá wọ́n ń pe kinní kan ní fìkọ́rù eegun ẹ̀yìn eegun ẹ̀yìn fìkọ́rù zahari spinal cord lónìí fìkọ́rù zahari. fakọrọtù fìkọr eegun ẹ̀yìn yẹn gbogbo nǹkan tá à ń ṣe ìjàmọ́ òun làbí ṣe ọ̀fẹ́ dìde wùyà báyìí egun ẹ̀yìn ẹ ló ránṣẹ́ òun ló rẹ́sìtì lé tó bá fẹ́ dìde ọ̀fẹ́ gbé nǹkan lẹ̀ egun ẹ̀yìn òun náà ló fi gbé ọ̀fẹ́ sọ nǹkan egun ẹ̀yìn náà ló fi sọ ọ̀fẹ́ máa rìn egun ẹ̀yìn náà ló fi rìn ọ̀fẹ́ sọkọ obìnrin egun ẹ̀yìn náà ló fi ń ṣe é kẹ́nìkan wá ní ẹ̀ka ìgún ẹ̀yẹ ah ẹjọ́ ìdájọ́ rẹ̀ náà ni pé káka ìgún ẹ̀yẹ ó wá rí pẹ̀lú fún alábíhá fa ẹbẹ́ hàn lè mọ̀ ní ọ̀nà ìgún ẹ̀yẹ rẹ̀ náà lákàn ọlọ́run ọba ní ojú yàwó máa yé dé ń bá ojú àwọn ènìyàn kan yóò kú rẹ̀ tẹ̀ níjọ́ náà tàzọ́nù àyànfọ́ alábìhà yóò wà mọ̀ dájú dọ́nà pé òun ọkàn ìmọ̀ ìmọ̀ ló dé yìí wọ́n hàn lè mọ̀ lẹ́nu torí pé kò sí bó ṣe fẹ́ bọ́ mbẹ́ ó sì ti rí tàwọn kan tán ti ń gba tiwọn ayòfò alábìhà fákìrọ́kà láìdá balọ́kà tó tọ̀rọ̀ ọ̀rọ̀ ní ẹ tún padà sígbà tẹ́mi bá fẹ́ jáde lára gbogbo yìí tá à ń sọ fún yí ọ̀rọ̀ àlìkìyàmọ ni ṣùgbọ́n ẹ lọ rántí kàlá ọlọ́run ọba ni ẹ fi gbogbo ẹ̀yìn ńlẹ̀ bí ẹ bá jìnà bọ́rọ̀ ọjọ́ gbogbo àlìkìyàmọ bá jìnà bí ò bá yọ ṣé bó ti wà lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ kú rí ẹni tẹ́mi fẹ́ já ẹ lára ẹ̀ tá a bá sọ pé ìjọba àlìkìyàmọ wọn hàn lè mọ̀ wọn ṣe gbá bí ìyẹn bá jìnà ìdá balagọ́ ti tarọ́ nígbà tí wọ́n bá ń gba ẹ̀mí lára ọmọnìyàn tí wọ́n wá gbà á débi tàrọ́ọ́kì wọ́n ń pe kinní kan ní atarukut atarukut ó náà ní eegun ibi gbáyà èyí tó kọjá níbi ìsàlẹ̀ ọrùn eegun ẹ̀rí pé eegun kan bẹ níbí tó wá báyìí tó gbé ọwọ́ yìí lọ́wọ́ ó ní tarukut. jámù rẹ̀ ní tàrọ́ọ̀kì ìyẹn túmọ̀ yìí pé tí ẹ̀mí bá débì kálá ìdá abárágọ́ ti tàrọ́ọ̀kì tó bá ń gba ẹ̀mí bọ̀ látẹsẹ̀ tí wọ́n ń gbà á bọ̀ ẹsẹ̀ rẹ̀ mọ̀ ti tutù ọwọ́ rẹ̀ mọ̀ ti tutù abẹ́ẹ̀kọ́ tó bá wá dé ọrùn orí yẹn ó wà máa tóbi kọ̀ wá ní sọ̀rọ̀ mọ́. yóò wá máa wò torí kò ti rí tó ju òun lọ ọlọ́ọ̀ni kálá ìdá abálágọ́ ti gbàrọ́ kí bọ́ọ̀ bá mọ̀ tíjọ́ gbẹdẹ ìkìyàmà ọlọ́wọ́n bá ń sọ ilé yìí gbogbo wa la ti dáràn rẹ̀ láti ara apá wáyé kó wa wa náà ní ó experience ẹ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gbàtà nàbí fẹ́ láyé anabi sọ fún Fatima yìí pé. ala inna limauti la sakarat anabi ni ah ẹ̀ta ìrún bẹ́ẹ̀ bí kú anabi nìyẹn sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam kàláyìdá balaga ti tààrọ kì í bàbá wa torí kankan bẹ̀rù ọlọ́ èyí nìkan tó kí wọ́n bẹ̀rù ọlọ́ ọlọ́mọ bá kò wá sẹ́ni tí ó mórí bọ́m̀bẹ̀ gbogbo wa ni oníkàlùkù ni ó pass through rẹ̀ torípégbà tá a wáyé náà ìyá wa náà pass through bẹ́ẹ̀ ká tó jáde tí kó wa náà bá tún lọ á tún pass through bẹ́ẹ̀. kàlá ìdá balagati tarọ́kì. kàlá ìdá balagati tarọ́kì. ọlọ́run ọba ní fi wọ́n lẹ̀ ní gbogbo èyí tá à ń sọ ò bá yé yín ìdá balagati tarọ́kì nígbà tá a bá gba ẹ̀mí débi gògóńgò ọ̀nà fún un wàkẹ́ lámọ̀rọ́. àwọn tó wáá jẹ́ èèyàn ẹni tó fẹ́ jáde láyé òun ń wàá máa dára wọn láǹpẹ́ dákun dókítà wo ló tún lè wàkẹ́ làwọn mọ̀rọ́k àìmọ́n tọ́bíìb mọ́hìr ẹ dákun ẹ gbé kó lọ hospital yìí níbo ni specialist hospital tọ́jú àbíkó náà máa sọ pé ẹ má jẹ́ òun kù owó wà ẹ dákun ẹ ṣàánú ẹ má jẹ́ òun kù wàkìlá man rock ó wà máa ní ẹ̀dá ta ló lè ṣe dúkìá ẹ bá wọn lọ ta ló lè ṣe wòsàn tó tún mọ̀ ju eléyìí lọ lọ́kùnrin mi ẹ̀sà ṣe sùúrù sẹ́yìn pé mi náà ṣeré látàárọ̀ ẹ̀sẹ̀ ṣe sùúrù tó bá tó bá complex jù báyìí lọ màá rí fáyín ara ò ní gbà mọ́ ó yẹ gbé gbé kó mi ọlọ́wọ́n bá ní tiwọn ni wọ́n ń sọ wàdọ́nà ọ̀nà wàdọ́nà àyíká akọ́kọ̀. ẹ̀yin lẹ́ ń dààmú ẹni ti mà aná olùfirọ́ bóun ò sun ayé jọ náà òpin yà á ti dé ẹni tó ń rí ẹ̀yin ò rí mọ́ ìyàwó ọmọ sọ pé baálé dákun iṣẹ́ ojú mẹ́rin mọ́jọ oko ojú méjì òun ọ̀gbọ́n yẹn mọ́ ọmọ ọmọ sọ pé bàbá àwọn owó iléèwé òun ẹ lọ bàbá ògbó yẹn mọ́ wàgọ́nà àìnàwọ̀ fẹ́ràn. òun ti mọ̀ pé òun ò sun ayé ńjọ́ náà pẹ̀lú àwọn nǹkan tó bá ń rí. ọlọ́run ọba ní ojúgun ó máa lọ́ra wọn ni gbogbo tẹ́ ń sọ ojúgun rẹ̀ ó máa lọ́ra ẹsẹ̀ yìí ò ní lè dúró mọ́ ẹ̀mí tí àṣẹ ti ń bẹ lára ẹsẹ̀ tó fi ṣe máa gbé ó ti kúrò mẹ́ ọlọ́run ọba ní ojúgun ó máa lọ́ra wọn ní ilẹ̀ àárọ̀ bí kàyà ọmọ èdè nílé mọ́sá ọlọ́run ní kò síbi tó kù mọ́ òun kọ́ ni ó rìn padà sílé mọ́ látọ̀sípítù ẹ̀ gbé padà ní tẹ bá sì ti gbé kó lọ́sibítù yẹn kò síbi tí ń lọ mọ́ ilẹ̀ arọ́bì kan yẹn ò mọ èdè ìdẹ́lẹ́mọ̀ alikiyama tiẹ̀ ti dé nìyẹn ó kunu sáré ilẹ̀ arọ́bì kan yẹn ò mọ èdè ìdẹ́lẹ́mọ̀ ọ̀dọ̀ ọlọ́run alimasaku alimọ́rújáwù sáàkọ̀ kan máa dá nǹkan masaku ismail makan ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ń darí ẹ̀mí ẹ̀ lọ tá a bá ti mú kúrò ń bẹ̀rẹ̀ tán ọlọ́run ọba fi sọ nù alukur'an al-karim ọ̀bìlẹ̀mí tọ́nù rọ̀jìm innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum thumma turadduna ila alimil ghaybi wash-shahadati fayunabbi'ukum bima kuntum ọ̀rọ̀ ọba ẹni ẹlmọ́ta lẹ́dí tẹ́fì rú nẹ́mí ikú tẹ́ ń sá fún torí kọ́ ọmọ kù ní òjò wọkọ̀ mọ́ kọ́mọ́lá ásídẹ́ǹtì ọlọ́run bá ti kọ́ pọ́kàn ní ọgbó òjókòó wájú ta rẹ̀ tírélà bírèkì rẹ̀ ó lù ú sí bàbá ẹdídé ẹdídé ibi ọba ságbà yẹn náà ni yóò ti wá ba iná ìmọ̀ta lẹ́dẹ̀ ìtafẹ́ rọ̀ọ̀nà fa iná òun láàrin pẹ̀kí rẹ̀ kí ibi tó ń sá lọ yẹn gan náà ló wà fún mọ́tò ọdún ọ̀nà ìlà àlẹ́ nílùú ìbí ọ̀ṣà tẹ́ ẹ bá ti pàdé ẹ̀ tán á dá yín padà lọ́sọ́dọ̀ ọlọ́run tó mọ kọ̀kọ̀ rẹ tó mọ gbangba rẹ. fáyọlẹ́ bẹ ọkọ̀ ọ̀gbìnà kọ̀ọ̀tọ̀ ìdí kó wá ṣe níṣẹ́ ìwọ tó ṣe pẹ́ ní èṣù ní ọ̀ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ènìyàn wòlíì ọlọ́ni ló jẹ́ o lè tàn wá jẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run mọ̀ ẹlẹ́yà ó ń sìn tá a sì tún fi ṣèyá àdínì ṣebí lọ́dọ̀ tàwa ayé ni lọ́dọ̀ tọlọ ọlọ́mọ àlùfarapamọ́ fúnra wa tá a bá rántí ọjọ́ kan yìí jẹ̀ mọ́ ẹja bẹ̀rù ọlọ́run yàmàtúrúlà sàrà àṣírí gbogbo ó tún jọ náà gbogbo yẹn wà á o àṣẹ báyìí làfà yẹn líláyé táwa ti rò pé ọlọ́mọ sọ fún àṣẹ rẹ̀ sí. ìlà àrọ̀ gbé kàyà ọmọ èdè yìí máa sá ọ̀dọ̀ ọlọ́run ọba ní padà sí níjọ́ náà nítorí pé omi tí ó mu ti tán oúnjẹ tí ó jẹ láyé ti tán mímí tí ó mí ó ti tán gbogbo tó bá wù kó wá kán máa wí àsìkò tiẹ̀ ti tó nìyẹn ila rabbika yawma idil wala saddaqa wala salla. wala saddaqa wala salla. ọlọ́run nígbà tá a wá túṣẹ́ rẹ̀ wò pẹ̀lú kọ́ndíṣàn tó tún wá wà yẹn wàlá sọ̀dà àyè tó wà yẹn kò lè tọrọ àforíjì mọ́ kàgbà àtúwà àwòṣẹ rẹ̀ àrí wípé wàlá fàlà sọ̀dà kọ̀ kò gba nábì lódodo gbogbo ń tànàbì mú wa ló sọ pé rọ́ni wàlá sọ̀là kò forí kalẹ̀ fọlọ́run ọba rí kẹ́ẹ̀ẹ́ta dábàá wàtàwá kí ni ẹ̀ nínú bàlágà ilé mọ̀lùbàdì yìí. صدق وتولى ولكن كذب صدق فلا صدق ولا صلى ولكن كذب وتولى كنا يعني علم البريد ولكن كذب وتولى àmọ́ kàkà tó yẹ kó fi gbọ́ ọlọ́run ọba gbọ́ kó kírun láyé kàzábà ó pa àwọn ànábì ọlọ́run ọba nírọ́ gbogbo ń tẹ bá sọ lórí ẹgbẹ alẹ mọ ìtàlọlọ nítorí ó fẹnu sọ ó fi ṣe sí sọ wàtàwálà ó tún pẹ̀yìn dá torí ẹ̀dá pé kó kó wájú mi jàre kò sáyè yẹn ẹni tí ò bá rí ṣe ní máa ń ṣẹ̀sìn ẹnìkan ti sọ́rí ó lẹ́ni tí ò rí ṣe lẹ́rìí tí ó mójú tẹ̀sìn ó ní tó dẹ̀ fani kó ti mọ̀ pé ayé ti bọ́ mọ̀ ń lọ́wọ́ yóò wá máa kọ̀ǹsóòlù ara rẹ̀ ọ̀rọ̀ àlìjẹ́ náà náà ọlẹ́ni títí ẹ̀ ti bọ́ láyé tí ò lè rí kú mọ́ àwọn ẹlẹ́rìí tí wọ́n mójú tẹ́sìn torí kí wọ́n mọ̀ dókítọ̀ ọ̀run àwọn ọmọ pé kíníyàn ò dẹ̀ tú wọ́n kàn fi ń dura wọn nú ni. irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kazaba wa tawalla ó pẹ̀yìn dá sófin tọ́lọ́ àhálẹ̀ yàtàmẹ́rẹ́ tó bá tún wá ń lọ sọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ ọ̀dọ̀ àwọn ènìyàn rẹ̀ yàtà máa tọ̀ yàtà báktár yóò máa ṣe fàárì yàtà máa pọ̀ yóò máa ga yóò máa rìn àrìnyangàn tẹ́lómi bá ń rìn bí ẹni pọ́ dá báyìí yóò máa tí yóò máa tí yóò máa sọ̀jù kaba yìí ìtumọ̀ yàtà máa pọ̀ nìyẹn. fún mọ̀dàhábà ìlà àhálẹ̀ yàtà máa. yóò máa lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ yàtà máa pọ̀ lẹ́ni tí ó máa ṣe fáàrí yóò mọ táwọn èèyàn bá tiẹ̀ pé síbi tọ́lọ́hún tí bá ń rìn ìrìn pé kò nìkan ṣe ìrìn ẹ̀yìn wo nìyẹn níbo lẹ́yìn ti wá ná àwọn wo jákujáku àwọn ènìyàn ọlọ́run ní òmò bá sọ bẹ́ẹ̀ ọlọ́run ní ọwọ́ wa bàbá ẹ̀ kó pe ọlọ́pàá rẹ̀ kó pe dókítà rẹ̀ ẹ̀rin atúmọ̀ pààyàn àwọn olówó wa wọ́n ní ọyẹ́ mọ́ fúláyìn lọ sábúrọ̀dù wọ́n tún gbé dé ìlú èbó ìlú èbó gan ni ó kù sí torí pé ibi tásàrà ìlú ó ti gbẹ̀mí yẹn gangan nìyẹn kì í ṣe nàìjíríà ẹ̀hún náà àsáré lẹ́fẹ́ lọ gbé pàdé ń bẹ̀ ọlọ́run nítorí pé bàtà làáfíà ń bẹ lára ẹ̀ yàtà máa pọ̀ náà bá sọ fún pé sọ ó ṣètò ọlọ́run yóò ní òun ṣètò ọlọ́run ṣùgbọ́n ìyẹn ò bá mọ́ lọ́ọ̀bì jẹ́ kígbà tó lálàáfíà yìí náà kíkó wá ó fi ṣe tọlọ́hun ìgbà tẹ́mi ń bẹ lára rẹ fi páyà ọlọ́hun fi yàgò sí ń tọ́lọ́hun ọgọ́ ọ̀fẹ́ fi ṣe tọlọ́hun àwòlá alákàfà àwòlá fọ́ọ̀hún mọ́ àwòlá alákàfà àwòlá ọlọ́run ní a ó mọ̀ tọ́ sí ọ bẹ́ẹ̀ pé a ó tọ́ sọ́mọ nìyẹn kọ́ wá di wọ́n ló máa gbéra ga sọ́lọ́hun ó tún bẹ lọ́dọ̀ àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síìrù míì wọ́n ní àwòlá ẹlẹ́kẹ̀fà àwòlá pé à ìgbé kó máa jẹ́ tiẹ̀ thumma àwòlá làkàfà àwòlá à ìgbé ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ àwòlá làkà àbí ká ló ń sọ pé à ó sì tọ́ sí ọbẹ̀ ọlẹ́tọ̀ sí ọ jùlọ kó wá sí pé wọ́n ló tún kọ́ yìí sọ́lọ́run. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه gbogbo tọ́lọ́wọ́ bá ṣe fún ọyẹn náà òfin tako tiẹ̀ ni ẹ wàá wo ìtàn ìgbésí ayé ẹlòmíì láti ìgbà tó ti dáyé ó fi gbogbo òsèmí yapa àṣẹ ọlọ́run ó sì tún kú lérí ẹ̀. kàlákítà lẹ́yìn bá dá lè máa kọ́ dé àlè ń ta. وبالعلم يجري فأتى والمسن وفي العلم يجري فأتى والمسن فمنه شقي ومنه سعيد فمنهم قبيح ومنهم حسن ومنهم قبيح ومنهم حسن ذاك ذلك وذاك أنت وذا لم تعن وذاك أنت وذا لم تعن ó tọ́ sí ọ ìgbà tó lọ́wọ́ bá kẹ́ ọ tó fún ọ ní gbogbo tó nídìí ó tún wá lò láti àṣẹ o sì ní bọ́ ọlọ́run kọ́ mọ́sẹ̀ wọlé àti tóbi rẹ̀ kó ẹnì kọ̀ọ̀kan ewu tó tún wá wà ń gbogbo wa bá a bá fẹ́ jáde láì èso tún wá dúró tì wá èso wà á dúró tì ọ pé ó kò fọrọ bẹ lọ tó bá ṣe kú fúrò ọ là níbi ìnira èso máa sọ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bọ́ ọ bá wá sọ wípé o ṣe kú fúrò ẹ̀mí ó kà jáde gbogbo tó ti wá ṣe pátá ó bàjẹ́ lórí jẹ́ pé ó tó ládùúà. kéèyàn máa bẹ lọ àti bọ̀tán gbogbo bàtà àbàtàn kátán lórí dáadáa àwa bẹ lọ kọlọ̀ ká láṣepọ̀ ẹ̀ dáadáa lórí lọ pẹ̀lú yímánì àti ìtẹ̀láṣẹ ọlọ́run ọba ọlọ́run kọ́ wọlé àti rẹ̀ kó máa wa kó wa pẹ̀lú ẹ̀mí gbogbo lérí dáadáa kalimata ni ni حبيبتان إلى